copy copy i photocopy Come máa yí sí iye pressure from kò sẹ́ńbẹ́ ọ̀rẹ́ ò gbádùn mi. kò sẹ́ńbẹ́ ọ̀rẹ́ ò gbádùn mẹ́sàn. Ah, tùgbà tí ó kọ́ mọ̀ rẹ̀ ẹ̀ àtàlùjọ gbọ́dọ̀ fún mi ò kọ́dọ̀. kò sẹ́ńbẹ́ ọ̀rẹ́ ò gbádùn mi. kò sẹ́ńbẹ́ oníṣẹ́ òótá sí ìmọ̀sí. Ah, Túmbà tí ó kọ́ ọmọ rẹ̀ o, àtàlùjọ o, ìmọ̀lẹ̀ ẹ̀rù ìdìbò o, ó ìfẹ́ òògùn náà. Gbàrà sí má sùn lọ. Ọlọ́pàá náà ọ̀rẹ́ òpin ẹ̀rọ àgàtà. Ọmọ ìyá Anábì tán abambiẹlẹ kejì alábìmọlẹ fújì tó ń sọ. some some dey dey copy copy and photocopy kò máa yí sí iyeye ojú ti tì wọ́n oh. I no fit blow but e no be my fault o, you no fit say e no be my turn o. Oh. Àti jẹ̀lọ̀ náà o, oh, jẹ̀lọ̀ náà o, kí ló ń sọ? Ẹ máa ń lò

ọ̀rọ̀ ènìyàn làṣọ òògùn náà. àwọn ènìyàn tí mo wí làwọn afẹ́nifẹ́re tọ̀rọ̀ bẹ́ẹ̀ bá ń sùn àgbẹ̀ mú wọ́n máa ń ya ọ̀pọ̀ ẹni ní ọ̀gùn lọ́wọ́ ni. ó wà á yà pọ̀ lẹ́yìn àrùn. tó ní títí dé ìyàwó àyílọ́ra mọ́tò ìtìrí pẹ̀lú sí lórí ìta bẹ́ẹ̀ ṣe mọ̀ lọ́dọ́dún tọdún ọdún ìwé lórí ìbùkátà ìwà. Bẹ́tùbárádì láti tẹ̀yìn lọ́rùn. Tòní èmi tó bá tirẹ̀ yìí tòní. Tòní bára dún lọ́dún látún ẹ̀rẹ́ máa rí. Ẹ̀dùn ọ̀mí yàtọ̀ gbígbọ́ àwọn òfin pọ̀ ọ̀sán. Kò sáyé fún ọ̀nà bíi. alágbó bẹ́ẹ̀ bá dìgbò rí àlàáfíà tóyìn lábẹ́rin kò ṣe ní gbogbo èèyàn tí ìbàdàn bó bá ti dàgbò bá ṣe ó láwọn àtòwò dandan ni kódà ibù tí wọ́n nínú ilé bá àfọ̀rìn ìṣe jáde yàtọ̀ tó bá ṣe lájọ́ tó bá dùn ṣàyẹ̀wò bóyá kẹ́ mú wá bóyá tẹ̀ mú wá o bóyá tẹ̀ mú wá tó bá jẹ́ gbèsè àwa náà sì inú ẹ̀ lórí àtinú ìgbà tó dá sí inú ibi tẹ̀rẹ̀ àtinú bá ti ìṣọ̀rẹ́ ṣèlú tó lẹ́bùn tó lè wà ní wọn. ẹ sínú àlùjọ bọ́ọ̀lù ẹ̀rọ kí gbogbo ayé lè mọ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ nínú ìṣòro ṣòro. akọ̀lá àgbáyé gbogbo àgbáyé wọ́ọ̀dù ṣé tà ló ṣé jamani ṣé landi ṣọ́sà ṣé France ṣé gbogbo Europe láfẹsẹ̀ tí wọ́n ṣe Russia ṣé àmọ́ ṣe gbogbo America ṣáà máa sọ gbogbo extra country máa lọ àbáwọn àràbò lábẹ́sàpọ̀ láyé amáwọn kọ́ àlàbí bọ́ọ̀sì àìjíbọ̀ o. láàyè tí wọ́n lábà sí wọn nígbà tí ọ̀rọ̀ lọ́wọ́ bá ṣókòtò dá yé ayé tó sọ́mọ èèyàn níbẹ̀ àwọn ẹranko ló kọ́kọ́ dá ó dá lórí ṣuríṣu gúnlẹ̀ lápákanì àlàbí ẹ̀rín wọn. ó ṣe kó London connection yẹn ọ̀tàlá bí o ṣe yọrí. ọlọ́wọ́ tó dáyé àwọn ẹranko ló kọ́kọ́ dá lóríṣiríṣi bàtò. ṣùgbọ́n lọ́wọ́ bá fẹ́ kọ́mọ ènìyàn kọ́wọ́ sáyé kọ́wọ́ jọba lórí ẹranko gúnlẹ̀ lábàkàmì àlábẹ́rin ó dáadáa àti fa àwọn tí wọ́n ṣàkọ́kọ́. àtàmàndéfà lọ́lọ́run bá kọ́kọ́ dá sáyé. ó dáhùn pẹ̀lú gbàgbọ́ pé èrò ọ̀pọ̀ lágbàáyé wọ́n jọba lórí ogún ogún lé lábàkàdà lọ́dún ẹ̀ kìnnì kan ṣọlẹ̀ lọ́dọ̀ ẹ̀rí sátánì tó jẹ́ ní èpè tó jẹ́ ni ẹ̀kọ́ tí gbogbo wa mọ̀ ó wà nínú àwọn ànábì.